أيا طالب العلم قم لا تنم فإن الزمان أيا طالب العلم قم لا تنم فإن الزمان انقضى وانصرم فكن ما حييت ضنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع قادر على أن ينفذه دعاه الله على على رؤوس الخلائق يوم القيامة حتى يخيره الله من الحور ما شاء النبي صلى الله عليه وسلم إيه؟ صلى الله عليه وسلم أي كي tí أبدينه أو ọwọ́ gbé ìbínú ó gbé ìbínú yẹn mì wa huwa qadirun ala an yunfidha ó gbé ìbínú tó jẹ́ pé ó lágbára láti pé kó ṣe tó bá fẹ́ ìyẹn bínú ó sì dàgbà láti pé kó ṣe tó bá fẹ́ kó ṣe tó bá fẹ́ lórí ìbínú tó bíhùn ṣùgbọ́n wọ́n á gbé mọ́ra ó gbé ìbínú yẹn mì tìtorí tọ́lọ́run kò ṣe é. gbogbo èkéyìí tí máa ń tí máa ń tí máa ń fàbínú odò nǹkan tí máa ń fàbínú tí máa ń fàbínú fún wa yẹn kí wọn kó wa bí kí wọn arin tó bí ẹnu kó yẹn bínú gán ó sì lágbàá àti ṣe tó bí tó bínú lórí wọn yá òun fẹ́ nínú ọmọ yìí lánàá pé kí kó nínú kó nínú ọmọ yìí náà jàtìjàtì wọn á gbé mi wọn ká èèyàn nínú ọmọ yìí náà jàtìjàtì èèyàn máa ń nínú náà tí wọn fi ń bá wí ni wọn fi ń kọlẹ́kọ̀ọ́ ni kì í ṣe náà pé èèyàn máa fi ń gbẹ̀sán wọn wá gbé mi àbí ọkọ síyàwó ni àbí ìyàwó sọ́kọ ni àbáwọn òbí sáwọn méjèèjì sọmọ ni àbí ẹ̀gbọ́n sábúrò ni àbí èyíkéyìí aládùúgbò síra wọn èyíkéyìí èèyàn síra ni èyíkéyìí kódà pé èèyàn lè bínú wọ́n kókó bínú kọ́dà ṣe dábàá lẹ́sìn náà dọ́sọ́ kí wọ́n sá gbọ́dọ̀ tí wọ́n fà bínú kí wọ́n bínú èèyàn bínú ní sinadà àti lóye àti àti àti ṣe àti ṣe tí wọ́n bínú lé lórí kí wọ́n ṣe lẹ́kọ̀ọ́ sẹ́ńtọ́ wà lọ́wọ́ kí wọ́n ṣe dé kí wọn wá pàdé mọ màá nábì sọ pé sọlọ sọlọ kí wọn wá pàdé mọ màá kí wọn gbé mara kí wọn gbé mi ah ẹni tó bá gbé bínú mi anábì sọ ẹfà fún wọn hadith sọ sọlọ sọlọ anábì ní ọlọ́run bá sọlọ hàn àtàlá dàáhùn lọ́hùn aláàrú ó sì kọlá ẹ̀kí ọlọ́run ọbọ̀ pè láàrin odò àwọn èèyàn láàrin odò àwọn ẹ̀dá ẹ̀ yàrá máa kìyàmà tí lọ́jọ́ àlàkìyàmà ọlọ́run ọbọ̀ pè láàrin حتى حتى يخيره الله من الحور ما شاء تتتي ọlọ́run ọba òfin wa ní ọyá àwọn ọmọdé yìí gẹ́gẹ́ ní ọyá tíùsì ìtọ́bọ́fẹ́ ṣe mọ̀ pé kọ́lọ́n kò kàn gbádùn sí yàn lọ́dọ̀ àbí nílẹ̀ ayé gan ọlọ́run ọba tó náà kò tó tọ́ga jù lọ́nà kàn gbádùn yìí àwọn kan ìbàdàn kan kọ fún kan kan fún yàn káyìn nìkan ẹni tọ́lọ́ ń dọ́là fún kó ṣe ọ̀dọ̀ kọ́ ọ wá kọ́ kàbádùn sí àdọ́dọ́ pé kí wọ́n máa lò sí àti kíni èèyàn pé èèyàn kà kàn yẹn kún èèyàn kà kàn yẹn kún ǹda tó tún dáa jù àbí tó tún tìyàn lọ ni pé kí wọ́n á ní sórí nù kàbádùn yìí méjì tó bá dáa jù àbí méjì tó bá wù ẹ̀ ń bẹ̀ ẹ̀ kó dùn kàmí tí wọ́n máa ṣe ń gbádùn èèyàn lè má ṣe kíni ẹ̀mí lè má wù yàn kọ́dà kàn lè dáa ó lè ṣe obìnrin àbí àlẹ́ láìka jù kan lọ. ṣé ó tún dáa tún ẹ kí wọn sọ pé kí wọn mú kan àbí kí wọn mú tọ́ba wúyàn nù kan yẹn nù kan tí wọn fi ń gbádùn yẹn ó tún dáa ju pé kí wọn sọ pé lọ́yà báǹkà yìí kò mọ̀ sí gbádùn wọn tẹ́ pé ẹran akákun kan gbádùn náà ni pé kí wọn olóbìnrin tó dà ẹnì kan dùbọ̀ àwọn ọmọ òní ò ọ̀yà òun fa lọ́mọ kan ọmọ ó sì kó gbọ́mọ àwọn dáadáa ni wọn ṣe kagidi kan yá ọ̀sà kan náà ṣe ọ̀gá ṣèkínní so kí wọ́n ọ̀dà ìtọ́ba tí wàá wọ̀ náà ọmọ ní kò fẹ́ kò bá sọ̀rọ̀ wọ́n fi fún un ṣe àǹkí ọtún ṣèkínní ọtún fún tàn lọ́la ọtún fún láyé special ju kínní lọ ju pé kọ́sẹ̀ pé lọ wọ́n fà kan fún ju pé ọ̀dà wọ́n fi kan fún náà ọmọ rẹ lọ náà ọmọ lọ ọlọ́run lọ́wọ́ lálápèjì tó ga jù lálápèjì yá mọ̀ ọlọ́run kò ń tàn ẹni tí máa ń dẹ̀bi náà mí fẹ́ kọ́ lábá láti kọ́kọ́ bínú kọ́ ṣe tó bínú lórí ọkàn àgbẹ̀ mi torí tọ́lọ́ àbáni òtí èṣe torí nǹkan kan ní torí tọ́lọ́ àbáni kan ọlọ́run ọbọ̀ pé lọ́jọ́ kìyàmá yóò wá ní kó tú ìsìn tó bá fẹ́ nu àwọn ẹlẹ́yin ju gẹ́gẹ́ àwọn obìnrin tọ́lọ́ ti dá kalẹ̀ fún àwọn àdìjẹ́ náà ní ẹlẹ́yin ju gẹ́gẹ́ àwọn tó jẹ́ pé obìnrin tó ń pè ní alḥawr tura alḥawrọ̀ alḥawrọ̀ òun ni singular alḥawrọ̀ àwọn tó jẹ́ pé ṣídàtù àwọn ojú wọn kálukú tọ́nà dá fún ayé nítorí wọn pè ní alhawar ó ní ṣídàtù ìbìyọ̀dọ́ al-abyad àti ṣídàtù ìsìrìdàd al-aswad ètò dúdú ní ojú ayé tí ó dúdú gan nígbà tí wọn létí ró irú tí lóòlẹ̀ wọn máa ń létí máa ń dá tí máa ń fáìn gan lójú kí ló ń kọ́ tí wọ́n pè àwọn alára pé wọ́n ń pè ní ismid bàtí wọ́n ti ń pè lédè wa tìró tó da tẹ́kàn máa lè báyìí pé so tìró gidi ni lọ́kọ bá lé fún àwọn létí àwọn màgbẹ́ tí àwọn màgbẹ́ wo ojú ẹ̀ láwọ̀ tó bọ̀ bí ọ̀nà bá lè fọkọ̀rẹ́ lé yóò fẹ́ tí ń lé tiẹ̀ lọ́tà o ní ìṣe tìró oògùn o ní tìró kìíní torí àwọn obìnrin mí ń ṣe kẹ́mí sọ pé màtákáyà àbí kìíní pé káyà màtá àbí kìíní pé ẹni pé so idán ni o idán ni o àtẹtọ́jọ́lẹ̀ àtẹtọ́jọ́lẹ̀ àti ndónú so tìrọ bá sí tìrọ bá tilẹ̀ dúdú sí tó máa jẹ́ kọjá fáyìn so that bí alhawar òun ni ṣídàtò ìsìdáàdì sàwádà sàwádà àyè àti ṣídàtò ìsìdáàdì ìbìyàdọ́ọ̀dì bàyàdọ̀ àyè tó funfun lójú wa o ìyàn pé funfun dúdú náà lójú kó dúdú dáadáa so bẹ́ẹ̀ ni tó kó funfun dáadáa náà ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n ní kò sí àwọn onímọ̀ sọ pé kò sí ibi tí a pèrè òun kaba tí ó dúdú tí ó dúdú dáadáa tí ó sùn dáadáa àfi lára ìgbín iná àwọn fún ma fi ọ̀gbìn tọ́lọ̀ ń bá fún lẹ́wà dáadáa máa fi ń jẹ ìgbín iná àwọn fi ń jẹ ìgbín pé iná ọ̀yọ́ náà láti iná ọ̀yọ́ náà iná náà láti fi tọ́rọ̀ fi hà hàwárọ̀ ọ̀tẹ́nìyàn fún màlánì yìí nà pàtàlánì. يسرعن يسرعن ذا اللب حتى يسرعن ذا اللب حتى لا حراق به بدون لا حراق له وهن أضعف خلق الله إنسانا so that wọ́n níbi ẹjọ́ ní àti ẹ̀rí pé kò sí lọ́sẹ̀ tó nígbà ìdá tí ọlọ́ ní àwọn èèyàn pé kò lè tó kò lè tó tẹ̀dùn kó dúdú kó dúdú dáadáa ní kó funfun gán so that ìdáhùn àlàhàrọ̀ méje dábà nù obìnrin tó bá rí tó bá so that àwọn obìnrin àdìjẹ́ náà inú tó náà ti bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ bá ní àti rọ́bà hàn tó bẹ́ẹ̀ náà ní fọ́ọ̀rọ̀ náà yìí ka amfani lo'il maknun so that ọlọ́run wa ní irú àwọn báyìí bọ́nà ṣe wá ṣe wọ́n yìí bọ́nà ṣe ṣe wọ́n yìí tó yẹ pé ọlọ́run ti kán àwọn màdìjẹ́ náà dá fáwọn màdìjẹ́ náà ẹ̀ńtọ́nà tẹ̀tún wa ní sẹ́ṣà àyè lọ́tọ́lọ́ dọ́lọ́dọ́lọ́ ẹ̀ tọ́ba pàdínú mara ni ọlọ́run bàdá mú un tọ́ba fẹ́ ń bẹ̀ ìyẹn ni pé lẹ́yìn àtọ́wá ti dọ́mọ àlìjánà náà ni o ṣe pé dáadáa máa ń pe dáadáa ni dáadáa máa ń ṣe kí ni máa sọ̀rọ̀ amú ni lọ́sọ̀ pé ìyẹn gbọ́dọ̀ sọ pé èyàn ó ṣe kankan nu dáadáa èyàn ó ṣe kankan lẹ̀ ẹni tó bá pàdínú mara ní ìsìn ọlọ́kọ̀ ṣọwọ́ ń bẹ̀ lọ́yẹ pé tó ẹni tó yẹ kó ti ti ṣe ọmọ àdìjá náà sábà bí ó ti ṣe sáàdì dáadáa ọlọ́run wá fi ìkẹ́ kún fún un tó yẹ pé inú ìròyìn rẹ̀ ni pé máa ń pàbínú mọ́ra máa ń débi lómi òun ní opportunity yóò náà fà ní lọ́jọ́ lọ ọlọ́run pè wọn fẹ́ òun ni plural tó àlẹ́yìn tó di wọn fẹ́ tó di wọn fẹ́ tó tó da tó ṣe kí n da so that aláwọ̀ bọ́ọ̀dù kọ́ chiefs kan bẹ́ aláwọ̀ àpọ̀ aláwọ̀ àpọ̀ aláwọ̀ àpọ̀ kábíyà kọ́nà kó kó ṣe alẹ́ ní tí wọ́n máa débi mọ́mí débi mọ́mí àdìsí wọn àdìsímọ́ àdán àbídá rahman rahman ṣe yóò ṣe lálàáfíà so ìbébi mọ́mí yìí ìbébi mọ́mí yìí nǹkan ńláńlá ni kò yí sí láti ṣe kò yí sí láti ṣe torí pé gbogbo nǹkan tí ó jẹ́ nǹkan dáadáa nínú nǹkan ẹ̀kọ́ lọ́n ti dá a mọ́yàn tí mo mìíràn pé àdámọ́ ni pé ó ti wà nínú ròyìn nínú tẹ́ pé a àwọn máa fi lágbájá nǹkan yìí ni máa ń ṣe láìsí takalo láìsí wàhálà ń ó ti di ẹ̀jẹ̀ ló ti ṣe òde àwọn kankan mi bẹ́ẹ̀ tí wọ́n lọ́ máa ń gbé sí ọ̀nkà kù lábẹ́ ní ìwà dáadáa taburu ọlọ́run yóò gbé sí yàn lábẹ́ ọ̀rọ̀ náà ẹni tí ìṣesí rẹ̀ bá jáde ṣe ṣàbúrò lọ́kùnrin ọlọ́run kan ṣe wọn bẹ́ẹ̀.

ní máa ń dárò kùtì aládùúgbò ah, èmi ò sì máa ṣe bẹ́ẹ̀ lápẹ̀jù èmi ò sì máa ṣe nǹkan bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ah, èmi náà máa ṣe kíni máa ń dárò kùtì aládùúgbò nítorí tọ́lá wọn bá ní o àti ní orí dáadáa tí èsì torí ẹ̀ṣẹ̀ so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́ra wọn irú eléyìí wọn ni sifatu sifatu muktasaba ni so bẹ́ẹ̀ wá ní ẹni tí máa ń débi nínú tí ọ̀ bá sí nínú ìṣesí yàn ìpè yá èèyàn máa ń pàdé èèyàn lè kọ gbogbo tó bá ti dáhùn èèyàn máa bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀hún dákun jẹ́ kí n lè ṣe jẹ́ mi ṣe tó dáa tí ọba dáadáa tí ọba dáa jẹ́ mi ṣe kí ni jẹ́ mi sílẹ̀ ẹni tí máa ń ṣe tó dáhùn èèyàn máa kọ lára kí lè tí wọ́n máa sọ pé kọ́ ni àbí tírèènì ni èèyàn náà máa sọ pé kí ni irú tí ń ṣe bí ẹni kan èèyàn náà máa ṣe èèyàn náà máa ṣe èèyàn náà máa ṣe tó bá yẹ pé nǹkan nígbà tó yẹ pé yẹ kí wọ́n sọ pé ọ̀nà wọlé ẹ̀fí ń ṣe báyìí lẹ́yìn tí tètè bínú báyìí lẹ́yìn tí tètè bínú àbí bẹ́ẹ̀ pẹ́ máa ń gbèdè mọ́ra tó yẹ pé yẹ kí wọ́n sọ kì í ṣe tìbínú nìkan bẹ́ẹ̀ náà àwọn kan tó bá dáa tí ó rà fún yàn ní ìwé kíkà torí pé nítorí àwọn náà ni ọlọ́run sọ pé wà lùkà àgbẹ̀mí náà lọ́gbà ìrọ̀ ọ̀nà àfihàn àmì náà. wọn ìpinnu tọ́nà ti sèrè àwọn tí àwọn dáadáa tẹ́ pé ó wà ládìjọ́ náà àlùjọ́nà tẹ́ pé ẹ̀bù rẹ̀ àti oró rẹ̀ bí sámà sílẹ̀ ni. so inú tọ́nà ti rò wọn pé wọ́n máa ń gbèbí nú mi bàtà wọn sì mọ̀ pé wọ́n máa ń gbèbí nú mi. so tọ́nà ti rò wọn pé mí náà sábà nù ọ̀kan nù wọn méjì òun náà máa ṣe kí ni yóò máa kọ́kọ́ máa débi nù mí tó sì lágbà ti ṣe gbogbo ẹgbẹ́ ló ń bá bínú ó lè nu ọmọ ẹ̀ṣẹ́ léṣe wọ́n lè kọ́ nǹkan ló bí mi lẹ́yìn pé èèyàn máa ń débi nù mí èèyàn máa ń ṣe ọdẹ sódà èèyàn máa débi nù mí èèyàn máa ń débi ẹni tó wá bínú ta ó lè sọ ọdún tó ó lè sọ ọdún ọ̀rọ̀ tányá wọ́n lọ sọ́nà àníṣe ah, iná lẹ́yìn sọ̀rọ̀ báyìí àníṣe ọ̀nà ló ń sọ báyìí àwọn ọ̀sọ̀ tó bẹ̀ ah, ẹ̀sọ̀ tó bẹ̀ báyìí báyìí lẹ́sọ̀ sódà yóò máa sọ pé ah èèyàn máa bínú àbí ìbínú lọ́fà àtàkùn ìbínú lọ́fà tómi bá tún ṣẹlẹ̀ yóò tún bẹ yóò tún bínú lọ́fà bínú lọ́fà so that èèyàn máa ń dé bínú mi èèyàn máa ń dé bínú mi ṣùgbọ́n eh, tí eh, ìbínú tí wọ́n dé mi tó fi lẹ́sìn lórí eléyìí tánàbí sọ ìṣòro lọ́sọ̀nà àti tó fi wá nù àwọn ẹni dáadáa tó lọ́rùn inú ṣúwàtò alẹ́ mọ́ọ̀n òun ẹni tí ń ṣe torotọ́ lọ́wọ́ bá mi o kí wàá kèsì torí pé kí màá fi lè máa yìn àbí alágbàjọ ìbínú wọ́n làbẹ̀ fà á mú ìbínú kèsì kìíní sọ̀rọ̀ tó ti ìdé ìbínú mi hmm. tó sì lágbà ti ṣe nǹkan yẹn so ẹ̀sùn tó yà ànábì sọ́kù sọ̀lọ́ fún àwọn sàn. ẹ̀kọ́ tó wá rí kọ́ nínú hadith yìí pọ̀ inú rẹ̀ ni wípé ọlọ́run fẹ́ ká máa gbé bínú mi. ọlọ́run fẹ́ ká máa ṣe kí ni ká máa gbé ìbínú mi subhanahu wa ta'ala ọlọ́run sọ pé sáàrì ọ̀sáàrì ila magfiratin min rabbikum. وجنة أرضها السماوات والأرض أعدت للمستقيم الذين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين من سورة آل عمران kẹ́mọ yára gágágágá lọ síbi ìka tí yóò jẹ́ kí ọlọ́run bá máa ṣàforíjì fún yín lọ síbi ìka tí yóò máa jẹ́ kí ọlọ́run bá ṣàforíjì fún yín nítorí bá bá ṣe ń ṣẹ̀ka wọn tó bá nù bá sọ bá ṣe ń ya ká máa rán àánú ká máa sọ pé wà tásọ bá ya tán ká tó rùn àbí tó bá tó kàn dẹ́ bàbá ń ṣẹlẹ̀ ọ̀ká máa tó bá sì máa tẹ̀sẹ̀ tó tó bá òdodo bẹ́ẹ̀ sì ni gbogbo ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ọmọ tó ṣe àforíjì fún yàn tí wọ́n máa ṣe àforíjì

nítorí pé kí wọn máa lọ́wọ́ sí tọ́lọ́ àwọn kí wọn máa ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú owó pẹ̀lú bó bá ṣe mọ èèyàn lè má lò ó lọ títí èèyàn lè má ṣe bẹ́ẹ̀ kọ́dà ọlọ́jọ́ pé Yorùbá máa sọ pé lájájá ọ̀lọ́ ọlọ́run bá ṣe rẹ̀ ọmọ máa ṣe ní ọ̀sà kẹ̀ ṣe torí sùn lọ́jọ́ jẹ́ torítọ́ lọ́wọ́n ọba torítọ́ lọ́wọ́n ọba torítọ́ lọ́wọ́n ọba ibi tó bá yẹ kó ná fún ibi tó bá yẹ kó da ibi tó da ní ọ̀nà ó sí ètò ẹni tí wọ́n tó lòun náwó wọn ní abájá yàwó ọba ti jọba ti bá ń bi pé ọba pé pè bíá palọ̀ báyà bọ́bọ́ ní bíá palọ̀ yóò ra kínníkínní kan fún ọ eléyìí nǹkan o èmi ràn léyìí ẹ̀sẹ̀ náà tún gbà ẹ̀sẹ̀ ìnákùnà tó ń ná so kéṣe léyìí ẹ̀sẹ̀ ń kó fáwọn àlè ẹ̀sẹ̀ ń kó fáwọn kínní káàkiri so eléyìí nǹkan ìnáwó kàn ń tọrọ tí ọ̀dà lọ́dọ̀ lọ́wọ́ ìnáwó kí n má ti tàn so dàtẹ́yìn ni ó gbà ẹni tí ń náwó sódì inú ẹni tí a fi máa fi máa pẹ́ ẹni yìí nípa ọlọ́run àbá nígbà tára bá dẹ̀ àgbà tó bá àbí tára tára ọba dẹ̀. ọ̀wọ̀lùkárì ní ìnàlọ́gà yìí inú tọ́lọ̀ tó wá fi ròyìn káyọ̀ tó máa ń dé ìdùnnú mi ibi tí ń bọ̀ mi ẹni tó máa ń dé ìdùnnú mi ó ládàkọ bínú aládùúgbò ẹ̀ ṣe tí ọ̀dà fún ó ládàkọ bínú kó ṣe kí ni ó ṣe tó wù ó wá gbé mi ó ní ah, òun yá àtẹ̀fọ́lọ̀ àbí òun ah, forí gbà àbí òun jẹ́ pé àbí ọwá ṣẹ́tù ọ̀rọ̀ lọ́nà tó tọ́ lọ́nà pẹ̀lẹ́pẹ̀lẹ́ àdọ́lọ́ ní báyìí tí wọ́n bá ń sẹ́jọ́ lọ́nà tó eléyìí òun sùhánà lẹ̀ inú tó náà wá sẹ́ni inú inú inú ẹ̀ma tí mẹ́rin tó bẹ̀rẹ̀ náà bá nù inú rẹ̀ yẹn tó bẹ̀rẹ̀ náà bá inú kó mú tó bá wù náà gbẹgbẹ́ náà iná nìyẹn jàmbá náà lọ́wọ́ fẹ́ràn kọ́lá ọlọ́run ti ọlọ́run ti kọ́mọ̀ pé ọ̀hún fẹ́ràn wọ̀lá á náà nà na kọ́lá náà fún àwọn èèyàn bá débi ọ̀tọ̀ débi nínú mi ọ̀tọ̀ débi nínú mi tí ṣe ṣe mọ́ pé tọ̀hún lọ bínú ó tún wá pé kò máa dẹ́ tó kò sì máa fi sọ̀rọ̀ kọ́dà bí o ti ẹ̀ ṣe nǹkan kan máa ṣe kíkan ó ti tàbí ojúkọ ojú àti òsì nǹkan nígbà tó pa nǹkan tó ti ṣẹlẹ̀ nù so kọ́lọ̀ kò ṣe wá bẹ́ẹ̀ kójú káwà àwọn ọdún àti ogun mùsùlùmí so that tí wọ́n bá ní àwọn ṣe bẹ́ẹ̀ tọ́lọ́ bá fẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bí sọ pé inú ẹ̀sán tó máa sọ tó wà ní sọ́lọ́lọ́sọ̀nà wọ́n á jẹ́ pé kíyàn náà máa fi àwọn èèyàn náà ń fi àwọn èèyàn náà kò ní bínú kò ní bínú ẹ bẹ́ẹ̀ bá tẹ kódà kódà bẹ́ẹ̀ bá mú bí lẹrẹ gan kò ní bínú ẹ sá ti mú ẹ sá ti mú ẹ sá ti lọ lè bẹ́ẹ̀ ẹ sá ti lọ ẹ tó bá ti bínú ẹ sọ pé Ọlọ́run bẹ Ọlọ́run kò ní dọlọ àbíkọ fọlíbì mi sori ìwọ tó bá ẹni tí wọn ṣe bẹ́ẹ̀ ń tọrọ ìdílé fún ara ẹ ní nítorí sẹ́rí especially ọgbẹ́ ẹni tí Ọlọ́run bá bẹ̀ àbí tí wọ́n ti lọ́rọ̀ mọ́ Ọlọ́run tí ó tí ó yọ̀ ǹda tí ó fi lẹ̀ ṣe ó léwu fẹ́ni tí bá lọ́run tó bá rò pé òun ń ṣàbòsí fún un àbó léwu fẹ́ni tó bá lọ́run tó òun ń tàn ó rí pé kò sí ìrora tá a mú wáyé kò sí bá tòsí táàsì kò sí nǹkan tá a mú lọ sọ̀rọ̀ gbogbo àṣírí ẹrú ọlọ́run àbàlà jẹ́ ẹrú ọlọ́run àbàlà jẹ́ gbogbo gbogbo tó máa ẹ̀dá la jẹ́ fọlọ́run ọba ó dàbí kí ni wọ́n àfọlọ́run bẹ̀rẹ̀ sí ìrìn nígbà tí ìkẹ́ lè tóbi lọ́dọ̀ ọ̀rọ̀ lọ́sọ̀ dẹ̀ ṣùgbọ́n tí wọ́n sọ ọlọ́run صحابي الصحابي الجليل ابن عمر رضي الله عنه عبد الله بن عمر رضي الله عنهما أكثر الصحابة wọn náà ẹrú tó yẹ pé ẹni tó bá ti dà sáà wọn sì túlẹ̀ wọn yẹn pé wọn sọdọmọlúàbí wọn nìkan máa lọ. àwọn ẹrọ mìíràn wá ní ẹni pa àwọn fẹ́ gbà sáà ṣùgbọ́n wọn fẹ́ ṣe ní ti ète wọn wà ní aṣáájú àlọ́ lọ́sùn kàṣáájú kò ń gbà sáà sẹ́yìn náà wọn máa lọ sí ọ̀dà máa lọ àǹtí àfọ̀rọ̀. خربت الكلام اللي هو صباح قلنا صباح قلنا صباح انا كان صباح افعلنا الله يسعدنا ابن عمر رضي الله عبد الله بن عمر رضي الله عنه إيه. يعني من اكثر صحابته اي اوان اي وان ثاني وان ثاني اللي قال لهم بس اسلام نوا قلت لك اذا تبعت تبدا اسلام اقول لك يا صدى ما ده ابي ابي سيدنا عمر ما لك من خدعنا بالله خدعنا انظر من خدعنا لله إن خدعنا له إن خدعنا له ẹni tó bá fọlọ́n àbá tàn wá àwọn ọgbẹ́tàn إن خدعنا له àwọn ọgbẹ́tàn lórí pé fọlọ́n àbá tàn wá ní àní wádìí pé kí n ṣùgbọ́n náà ló lọ ọ̀rọ̀ wọn lọ́dọ̀ ó fọ̀rọ̀ fẹ́ lọ́n sọ́dọ̀ lọ́wọ́ bá mi. ń gbèdè wáyà ni pé خدعنا يعني pé àwọn ọmọ ń pè ní الغلبة الغلبة ni pé. ó lè wá tán tó bá tàn wá pẹ̀lú ọlọ́run pé ọlọ́run ọlọ́run ṣe ọlọ́run ló síwájú lórí tàn wá ó lè wá tán nǹkan sọ̀rọ̀ sáà máa kọkọ̀ àbí kọ́dọ̀ yẹn le ọ̀dọ̀ yẹn le iná ni pété ń bá ń bó wa tó bá ti pé wà lọ́ọ̀ì lọ́ọ̀ì lórí rọ́ téèyàn òsì lókòtò tí òsì sàn pété ọ̀nà bá fi bó rí hàn yàn èèyàn ní ẹ̀ mà pé ń bú rẹ̀ kéènù àbí èèyàn ní kálásùn bá tiẹ̀ lọ ìtumọ̀ rẹ̀ náà nìyẹn ẹlọmọnì wà lápò yéé zèrò kẹrin máa burú èké ìyá ńlá ńlá níbẹ̀ fún tàn kọ́nà kọ́ṣọ́ amẹ́ bẹ́ẹ̀ náà ìrọ́ kátó sọ pé fún burú èké lórí tó kọ̀ wá nínú kẹ́kẹ́ máa jàmbá rẹ̀ kọ́ máa ṣe ọdẹ bẹ́ẹ̀ ni ọdẹ ti bá ń ṣe ìgbàtọ̀ tọ́lọ́ ọ̀bà kò mí nìkan kán máa ṣètì àkán máa ṣe kí ní tó torí pé ibi tó ń lọ lòun wò àtúntò tọ́lọ́ ọ̀bà ni ẹni tí ń ṣe ọlọ́run bá ti ń ṣe ọlọ́run bá tàn àrùn yẹn òun ní ṣe rẹ̀ kọ́lọ̀ kọ́ṣọ́ amẹ́ kọ́lọ̀ kọ́ṣọ́ amẹ́ o so that nínú àǹfààní hadith yìí wọ́n ní pé kí èèyàn bá jẹ́ kò sẹ́ni tí èbínú kò sẹ́ni tí èbínú tí èbínú torí pé hadith ká mọ̀ pé kò sẹ́ni tí èbínú tá a sì mọ̀ pé kò sẹ́ni tí èbínú pé ànábì lè rí kéèyàn tí ọba jẹ́ ìbínú mi ń túmọ̀ sí pé ẹni tí ọba jẹ́ ìbínú mi ń túmọ̀ sí pé ìbínú máa ń gbọ́n bínú náà nìyẹn ẹni tí ìbá bínú sọ pé tọ́ba ẹni tọ́ba dàbí wọn ní sọ pé tọ́ba gbé ìbínú mi kò sẹ́ni tí ọ̀dẹ̀ bínú mi. làákàyè ní àbá ti bínú tẹ́ kéèyàn ti kéèyàn bínú náà ló dájú ẹ̀fẹ́ dàbí ẹ̀kọ́ ju kéèyàn fẹ́ máa sọ tó kótó ọ̀rẹ́ máa ń ṣe àṣìṣe ọ̀rẹ́ máa ń ṣe àṣìṣe ọ̀rẹ́ máa ń ṣe ṣẹ̀ṣẹ̀ gbé kéèyàn gbé ní ló dá tí wọ́n máa fún regret wọ́n máa regret so ẹ ẹ ó jẹ́ pé àdìmọ́mù ṣáfì sọ pé ẹni tí wọ́n bá bí nínú tí wọ́n bá bínú himar rẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ ni bákan náà sì rẹ̀ ẹni tí wọ́n bá wá kọ́kọ́ yọnu tí wọ́n bá wá yọnu kọ́kọ́ náà kọ́kọ́ ẹ kó pàdé máa tán bá pé ah, ẹ̀dá kan ti tó tán wọn rọ tán wọn tí ọba darí rọ ṣètọ́nù ṣètọ́nù kọ́nà kan ṣọ́ra ń bẹ̀ so ṣùgbọ́n bẹ́ẹ̀ nínú ti ti hadithi ṣe wá lórí àǹfààní pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ pé òun tún ṣẹ̀ṣẹ̀ àwọn kankan lọ́tọ̀ọ̀tọ̀ fún àwọn èèyàn kankan náà ẹrú wọn tí wọ́n bá tẹ̀lé tí wọ́n bá tẹ̀lé tọ́lọ́run náà lọ́nà kan lọ́nà kejì ọlọ́run ọba ní kó tí ìjọba fẹ́ mọ ilé ìgbébé so bẹ́ẹ̀ sì ni inú rẹ̀ náà ni pé àyẹn tí ọba jẹ́ pé ó àwọn méje tọ́lọ́ ń pa tánàbí ká sọ́lọ́ sọ̀rọ̀ pé ọlọ́run fi wọ́n sínú bòjì rẹ̀ ọjọ́ tí ò sí bòjì àti bòjì ọlọ́run nìkan ṣe hàn pé ó ní tí wọ́n ṣe ó ní tí wọ́n kálukú ṣe tọ́nà ló ṣe tánàbí ká sọ́lọ́ sọ̀rọ̀ so bẹ́ẹ̀ náà ni àwọn ẹni tí ibà ń ṣe sàrà tí ń pa sàrà àmọ́ ìgbà kaba ní tọ́lọ́wọ́ fẹ́ yóò ní bòjì lọ́jọ́ kìyàmá bí sàrà rẹ̀ bá ṣe tó ọmọ òfin sí dúró bí ìbòjì tí ó dẹ́rẹ́ ìdí sàrà rẹ̀ tí ń ṣe tó tọ́ náà so bẹ́ẹ̀ náà bí ká máa bẹ́ẹ̀ ànábì bí ká máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn náà bẹ́ẹ̀ náà sì ni àwọn ayé àmì náà máa tọ́ka sí òkè náà kúrò àbí so nínú àǹfààní tí hadith fi ṣe wá òun pé ọlọ́run ti dá àwọn ọmọ ẹlẹ́yin gẹ́gẹ́ kalẹ̀ láti jẹ́ náà so àwọn ọmọ ẹlẹ́yin gẹ́gẹ́ àwọn obìnrin tẹ́ pé wọ́n yẹ ṣe haidọ̀ délé nífàsì so táwọn ọmọ àdìjẹ́ náà sàwọn àdìjẹ́ náà so that sáwọn wọn lọ́lá ju àwọn obìnrin láyé lọ àbáwọn obìnrin láyé lọ lọ́lá ju wọn lọ kàkà báwọn so ọ̀tọ̀lẹ́lẹ́ yìí ìgbẹ́jọ́ ìkọ́sàjẹ́ ọlọ́run táṣẹ àtàwọn àtàwọn ìyàwó wa àtàwọn màmá wa àwọn bàbá wa àtàwọn àfà wa àtàwọn mọ́tò wa àtẹ̀ntọ́lọ́ ìṣẹ̀lẹ̀ ń dáadáa fún wa àtẹ̀ntọ́lọ́ ìṣẹ̀lẹ̀ ń dáadáa fún wa àtẹ̀ntọ́ fẹ́ràn àwọn àtẹ̀ntọ́ fẹ́ràn àtẹ̀ntọ́ ní àbádá rẹ̀ sàtàtà ní sí ọlọ́run kò sọ́jọ́ ọlọ́run àjẹ́nà nígbà Nada dada lọ́lọ́lá jù lẹ́nu lọ́lọ́lá jù ọmọ ọmọ jù èdè wájú wa ní ọlá náà ni so tọ́lọ̀ kó sànà màá jẹun náà so ṣùgbọ́n pé mọ̀nà tọ́lọ̀ bẹ́ẹ̀ náà kó tẹ lọ́lọ́lá jù tẹ lọ́lọ́lá jù ẹ̀yìn lọ́lá jù so ẹ̀kọ́ obìnrin tó bá wà lìjẹ́ náà ni ó mà lè sọ yìí obìnrin tó bá kọ̀ wà lìjẹ́ náà ìyá tó bá wà lìjẹ́ náà ó náà lè sọ yìí lẹ́yìn tó bá ti wà nínú ọlọ́run lónìí ọlọ́run ti dá àwọn ọmọ lẹ́yìn àtẹnitọ́ bá ti wọ náà kó tó wà lìjọ náà ọlọ́run kọ́ ṣe wá bẹ́ẹ̀ so àwọn yẹn bọ́nà ṣe dá wọn nìyẹn so oríṣiríṣi ìròyìn ni wọ́n fi ròyìn ọ̀nà àdéhùn èyí tó fẹsẹ̀ méjì ọ̀fẹsẹ̀ múlẹ̀ ètò ẹgbẹ́ kìíní sódò máa sọ́mà pé ọlọ́run kà wọ́n dá ẹ̀jẹ̀ náà lẹ́yìn náà àdìkà wọn pé àdìjẹ́nà àti àwọn ìjẹ́ra rẹ̀ ọlọ́run ti dà kalẹ̀ ọlọ́run ti dà kalẹ̀ ńlá yé ọlọ́run ti dà kalẹ̀ sọ́ọ̀rì ọlọ́run ti dà kalẹ̀ báyìí pé pé nígbà tá a bá yẹ so that ọlọ́run ti dá kalẹ̀ so nínú àǹfààní tí hadith yìí ṣe wá ó ní pé gbogbo tí èèyàn bá ń ṣe kó ṣe tó tọ́lọ́ ọba tó ẹni tó bẹ́ẹ̀ bínú mi tọ́nà wọn sàn ní ọ̀sán ẹni tó ṣe tó tọ́lọ́ ọba ni o ṣe pé ọ̀tọ̀ ni ẹlòmíì tó yẹ pé ó bínú ọ̀tọ̀ wa bínú wọn fẹ́ ṣe nǹkan tí tó wù kó ṣe kọ̀ wá padà rí ṣe wọn ni wọn ti ṣe sùúrù <laughs> ṣe àgbẹ̀ sùúrù wa nù sùúrù sùúrù nǹkan ní ńlá dá lórí ẹ̀

kò sí tọ́lẹ̀ ṣe fún wa ní àbínú bínú gan ẹ fara ẹ kílẹ̀ àwọn bínú kílẹ̀ àwọn bínú kílẹ̀ àwọn bínú sẹ́nà ọ̀dà wọn ti dé bínú wọn ti dé bínú kílẹ̀ ọ̀sẹ̀ fún kílẹ̀ àtọ́jọ́ ọ̀dọ́ ọ̀lànà rẹ̀ ti ọ̀tọ̀ ọ̀dọ́ ọ̀dọ́ ọkọ̀ rẹ̀ kò dé fún ẹ̀kọ́ tó ní àdúgbò mọ́ wa àwọn bínú gan àwọn bínú bí ọbínú ṣe bí ibi ṣe dé àyè paramálẹ̀ ẹ̀sà ní sùn náà bọ́dà ní sùn náà ẹ̀sà àríyá ẹ̀sà ní kí ló ṣe fún orí kankan ṣe fún sórí <laughs> ọlẹ ọba ọba ń pẹ́ pé ọjọ́ ẹ̀hìn ọgbà ọkọ̀ láwọn tí ọ̀tọ́ lọ́wọ́ ọjọ́ ìṣirò jẹ àwọn ọba fà ó sì dáadáa pé ọ ládàá kọ́ sí àjẹ́ nígbà kí wọ́n yọ ọ́nṣẹ́ àbí kí wọ́n ṣe pínpín àbí kí wọ́n ṣe bákan kí wọ́n sábàárí sàn pé ọlọ́run máa ní kí àjùlọ lọ nípa ti kù yìí àbí kó sì ṣe kó sì mọ̀ ní kó sì ṣe pé kí wọ́n fọlọ́pàá àwọn máa mọ̀ pé ẹni tó ń ṣe kàṣí lọ́dọ̀ báyìí ló ṣe rí wọ́n ti wájú pé wọ́n ti múra láti kọ́kọ́ gbégbé sáà ṣòro jẹ kán abẹ kán kán abẹ kán padà lọ́gbẹ́ wá pé à ìwọ náà ọmọ ọ́fíìsà ọmọ tó ọmọ ẹni tó ṣe kíní sí mi ó ti ṣiṣẹ́ sí ó ti ṣiṣẹ́ lónìí wọ́n á máa bẹ̀ ẹ̀ kọ́ wá bẹ̀ òun sílẹ̀ tó tọ́lọ̀ nítorí ọ̀sẹ̀ pé ó gbèbí nù mí nù ìgbà tí ọ̀sẹ̀ pé ọ̀lẹ́ ṣe kankan fún lọ́wọ́ ní ó gbèbí nù mí yóò kọ́ ọkàn ní sùúrù dé ọ̀sẹ̀ ọmọ náà bá mi wọ́n bá sọ pé ẹni tó lè ṣe nǹkan kì í ṣe pé bóyá ẹni tó ṣe nǹkan tí ò tọ́ o ṣe àpẹjọ bá níyàn wọn fẹ́ ṣe ní tó bínú lé lórí ní tó tọ́nu lórí pé ẹni wọn bí nínú ní tó tọ́ tí mo mú yìí ni pé kì í ṣe pé ẹni tí ọmọ ṣàṣà sí ṣe pé ó ní à ó ní alápàá ṣe kaba yìí sí ó ní kíní báyìí ṣe kaba yìí à ó ní sọ́jà ṣe báyìí sí òun ó ṣàtútì yóò mọ ìyá wèrè ni yóò ìyá wèrè kó tó dalẹ̀ òun ó ṣe wípé eléyìí àwọn sà sí àwọn sì ń rán sí gidi sí àwọn sì kíní kan sí so ó bẹ ní kó ń bẹ lọ́wọ́ àwọn èèyàn kọ́ lọ́n kọ́ ṣe wá bẹ́ àbí àwọn sà sí tẹ́kùn ọ̀dún kò ní mo ti ń ṣe ọdún sí kíní kan àbí yóò yìnbọn mara ẹ̀ yóò ṣe obì ọdún sí sí eléyìí nǹkan irú pé òun lọ irú pé tánàbí wí kọ́ pé ẹ ọ lágbára di kókó kó ṣe ní tí ó bínú lórí òun irú yẹn kọ́ ọ̀nà tó tẹ̀ máa fi ń gbẹ̀sán fúnra àyàn ni àbí náà máa fi ń jẹ́ yàn yá lórí wọ́n kì í ṣe pé kìnnì ọ̀nà tó tọ̀ nǹkan sẹ́nu anábì lọ́gán tó bá gbẹ̀ mí ẹ̀sán tó náà sàn ní wọ́n ṣe kátàlẹ́ sí wọ́n ṣe ògùn sí wọ́n ṣe kìnnì kan sí àmọ́ wọn mọ lọ kìnnì ẹ̀ lọ́gọ́ ògùn lọ́gọ́ ògùn náà wọn táwọn yẹn máa ń sọ wọ́n yàrá máa ń sọ ṣe kìí ṣe kìí sáré so wọ́n náà kọ́ṣọ́ adọ́ kọ́ṣọ́ àná wọ́n náà kọ́ṣọ́ àmàlà kó dọ̀tí wọn wọ́n náà kọ́ má jẹ́ àṣìṣe àbíbi especially ìlú ẹ̀ ń tọ́jú ọmọ ṣẹ́ sọ̀gà ọ̀gá tọmọṣẹ́ bí nínú kọ́mọ̀dún owó oṣù rẹ̀ kú tí èyí bá ṣe pé ìkàtọ́ yẹ pé ń ṣe ọ́ àfẹ́kìtì iṣẹ́ tí ń ṣe àbí àmánà àrìn àbí ń jàǹbá àwọn èèyàn ìyẹn gan náà sì ló níbi tí ó dé kótó lè ṣe ṣe ẹ kó ṣe láti kọ́ máa fi jà àwọn èèyàn kọ́ máa fi ṣẹ̀tọ́ dán àwọn èèyàn kọ́ máa fi ṣàbúrú fún àwọn èèyàn ẹ̀hìn àtọ́jú yìí kọ́kà bínú ìgbọ́n máa máa ń ṣẹ́ kò ni ọlọ́dún sí ni àdọ́gà

ṣùgbọ́n bá má dẹ̀ náà débi inú mi náà ẹ̀yẹ kí wọ́n máa ṣe ní tí ọ̀gá ẹ̀dá ṣe kí wọ́n máa fẹ́ràn àbí kí wọ́n máa ṣe ní tí ọ̀dà bákan náà sì lè kẹ́yẹ kí wọ́n máa ṣe àbúrú kọ́ náà kọ́ṣọ́ màná kó dó tiwa aláwọ̀ bàbá tó ní iná bá náà kọ́ṣọ́ kọ́ṣọ́ àti ẹni tí wọ́n máa débi inú mi lọ bínú. ẹni tó máa jẹ pé wọ́n bínú ṣe hàn pé ẹni tó bá bínú rẹ̀ tọ́ náà ni o àwọn ẹni tó bá débi inú tó ṣe pé ẹni tó bínú náà tí ò tó lẹ́nu àwọn ọmọ àjà nǹkan tí ẹ ṣe ẹ̀tọ́ rẹ̀ ẹ̀dọ̀ mi nǹkan tí ẹ ṣe ẹ̀tọ́ rẹ̀ sì máa jà sí bínú wọ́n máa ní kí n má dáadáa bínú síwáyé dé tó máa sọ̀rọ̀ tó máa sọ fún yín ẹ̀sùn pé kìí sẹ̀tọ̀ rẹ̀ fa ṣé ẹ̀ tí màá rí báyìí lẹ́tọ́ ẹ̀mí náà wọ́n kálukú ní jáde o ẹ̀tí andras andras machine andras motor ni andras ẹ̀ máa rí ibi níyà tí ọ̀sẹ̀ tí ọ̀sẹ̀ tí ọ̀sẹ̀ jẹ́nu tí traffic bá mú báyìí kílódé kọjá kẹjọ kẹjọ kọjá ẹni ẹjọ ẹjọ náà ni ẹjọ àgbà báyìí ẹjọ tún ti bí mi ó sì máa ẹjọ kan ṣe ẹnu mi àwọn àbíyàn máa tán lẹ ṣe àǹkẹ́rẹ́ eléyìí ẹ̀ṣẹ̀ bínú mi nígbà tó tẹ àwọn òun dàkà yìí òyìn náà sọ pé òyìn dárò àwọn bá ń lóhùn ẹlòmíì tó yẹ pé ibi tí ẹ bá ń lọ ṣe àǹkó traffic mu yín báyìí àwọn bíi dákàlà náà ń pè mí lọ àbí àwọn bíi àwọn tí wọn wà bí tọ́ni tọ́ni jọ mi báyìí tí wọ́n pé ọkọ̀ mi lè máa lọ tí wọ́n pé ẹ̀ kí wọ́n fi space sílẹ̀ fún àwọn ọkọ̀ yẹn bọ̀tí àwọn ẹlòmíì tún wá di àti pé traffic mu àwọn ọ̀lọ́ àwọn tí wọ́n bọ̀ ní tí wọ́n lè rí bí jáde o àwọn náà jáde lọ́sùn máa rẹ̀ o wọ́n wá ṣe wọn sùhánà náà wọn àti gbogbo tí wọn bá dẹni tí ọba bí tí wọn bá dúró báyìí sẹbàárì ọ̀rọ̀ tẹ́lẹ̀ mẹ́rin ọ̀sẹ̀ mẹ́rin ah ẹlẹ́mìí ni ah mo ṣe ń kílẹ̀ ń lò kílẹ̀ ń lò gan-an ṣé ń lò ẹ̀ ń lò nínú ìṣẹ̀ṣẹ̀ ṣe wọ́n dúrẹ̀ sí wọ́n lọ ẹlòmídé wa ti tẹ̀ bá lọ ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn káwọn ẹ̀dùn káwọn ọlọ́ta wọn kò sí ọpọlọ pé ibi lọ́kẹ́ ẹ̀ kò sí ìròyìn pé ah, kò yẹ káwọn ó dírú àyè yẹn fáwọn tó ń kò yẹ káwọn òdi rọrùn fáwọn yẹn fáwọn tó ń yẹn ẹ̀rú ọ̀nà tó ń bẹ lọ́nà tàmọ́ sí lápèjì ọ̀nà kan bẹ́ẹ̀ tó máa ń gbà tájà sí almas lápèjì kí tráfíkì mú kó sì kí níbẹ̀ sẹ́yìn pé ọ̀yẹ́ káfí sípèsì làbáyà tí wọ́n jáde bọ́ọ̀lù tí wọ́n ra ìdá èyí ò gbọ́dọ̀ àwọn alọ́wọ́ kò ní jẹ́ kí gbòdì òdi yẹn ẹlòmíì òdi wọ́n tó bá dó ń bẹ́ẹ̀ tó bá ẹlòmíì máa bú yẹn ẹlòmíì máa sọ kódà <laughs> tó bá lọ pẹ́ lómi wà nínú tẹ́ ẹ bá wà àgbẹ̀pẹ̀ yẹn lẹ́ẹ̀kẹ́ kọjá ṣùgbọ́n ọkọ̀ ká ti wà ní àyè tó yẹ kó kọ̀ bá mu bóyá òun lọ́mọ́ wà òkú àdínkù jẹ́kẹ́ ṣùgbọ́n ó léwu fún un yọkọ̀ tó wà tí mo tọ́ bá ti fún láyé yóò yọkọ̀ ní ewu onídàwálẹ̀ fún rẹ̀ kò nídàwálẹ̀ lọ́wọ́ yẹn ó yẹ kí wọ́n fún láyé tẹ́ bá ti bẹ́ẹ̀ lómi ònìyàn sẹ́yìn tí ò ní ju fẹ́ pé eléyìí bàbá lọ́n tí wọ́n bá gbé bẹ́ẹ̀ wọ́n bá lọ́n bá lọ́n bèbè náà kò kìí ṣe pé eléyìí bèbè náà nítorí tí ń bínú pẹ́lẹ́ kìí ṣe kékeré kìí ṣe kìí ṣe pẹ́ kìí ṣe kíní gàgà ẹlòmíràn náà ti máa kó sọ́wọ́ ìyá ajá ni tí wọ́n máa ń sọ tí ọba gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ọba bọ́ sọ́wọ́ àwọn sọ́jà ló sì nà so nígbà tí wọ́n sọ fẹ́ẹ́ nìkan jẹ́ ní ẹ̀ta lọ́dọ́ náà tààmù torí pé náà àwọn tó ń dẹ̀dẹ̀ yọ tí traffic náà tó ń dẹ̀dẹ̀ yọ tí wọ́n sọ fún jẹ́ ọ̀dọ́ ní ọkọ̀ yá rẹ̀ ẹni tí ń sọ fún ọkọ̀ yá ti wà náà. <laughs> ọ̀tọ̀ tí wọ́n wájú ọ̀tọ̀ kọ́ wọ́n rí bá àwọn ọmọ nàìjíríà ọ̀rẹ́ tó tún àbá ní kíní so ọ̀rẹ́ ká mọ tó tọ́ Japan ó ti mọ táìmù tó yẹ kán kán kọjá láì sí traffic dàn pé ọjọ́jọ́ yẹ kọ́ kọjá ẹ̀rẹ́ kán náà kọjá kàkàbá ẹ̀rẹ́ tó bá sọdá wọn tún pé kí n dúró fún káwọn dúró fún kókó sọdá ẹ̀rẹ́ tó bá sọdá náà tó bá sọdá tán kò ní tètè máa lọ òun náà tún dúró yọ̀sán kí ó ń tó àwọn pé ẹ ṣeun ẹ̀wọ̀n wà nù sáà ó jẹ ló pẹ̀lú táwọn àgbà àwọn ẹni tí yóò ṣe ẹsẹ̀ mùsùlùmí àbá tẹ̀ máa ṣe nǹkan ọ̀yẹ́ káàtà ajá mùsùlùmí ọ̀ṣẹ̀ kìnnì ká máa ṣe. ibi ìgbọ̀n obìnrin wọn fẹ́ kọjá yóò fẹ́ sọdá sí ànídó fún àwọn ẹ̀mí ànídó fún. tẹ bá tún jọ lẹ́nu àwọn ní súnà yìí ti ṣẹ́gbẹ́ kìnnì àwọn ní so láti dúró fọ́bìnrin kó kọjá sọ́wọ́ àjẹ́ obìnrin máa sáré títì ní torí ìdẹ́dà wọn yàtọ̀ sí ìdẹ́dà tiwa níbi kò sápọn dé fọ́bìnrin kò sí kìnnì kò dára ó dúró kọjá tó bá ti kọjá kẹrin máa ń lọ sí ní ọ̀dà bí ẹ̀sọ́bìnrin gan yẹn fẹ́ sọdá kò sí ní kíní sílẹ̀tọ̀ lọ́wọ́ ẹ̀dá kan tó bá sọdá tó sọdá pé ẹsẹ̀ mẹ́rin ní ọ̀nìtẹ́ tó ti máa bá tiẹ̀ lọ. so ó dúró àwọn kan yìí ó yẹ kí ẹ̀kọ́ tó ti kíní ẹ̀dá máa bínú tí ò dá tí ò sí pé kíní. so ọ̀nà kọ́ sàmànà akódó ti wà ọ̀nà kò tún àṣírí ta kò sí o. subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu أخيا حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لربك واعمل بما علمت